káàbọ̀ Sunday Igbòho iṣẹ́ wà láti ṣe o kì í ṣòkú ìyá ẹnìkan lólóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn ń pè ní Sunday Igbòho wá ṣe ó wá láǹfààní náà láti fi wàrà táwọn aláṣẹ Nàìjíríà pàápàá àwọn DSS ó fòun dá ohun tí wọn ò bá tún sọ pé òun ṣe fún wọn tí wọn ò fi máa lẹ́mìí òun kiri ṣùgbọ́n láti bí ọjọ́ mélòó takọ ni ọkùnrin náà ti dé báyìí kò tí ì sí kinní kan tó ṣẹlẹ̀ o ó sì dájú pé kinní kan ò lè ṣẹlẹ̀ nítorí pé bí jàlọ́bá ti ṣe bòkúta náà ń ó ṣe padà fi sílẹ̀ àwọn DSS ti gbàdájọ́ lọ́dọ̀ ilé ẹjọ́ tó ga jù lọ póun tí wọ́n ṣe fún Sunday Ìgbòho kò dára bẹ́ẹ̀ ni wọ́n ta wọ́n lọ́jì wọ́n ní kí wọ́n sanwó gbàmábìínú fọ́kùnrin àjìjàgbara náà èyí fi hàn pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe àfi kí wọ́n sanwó tí wọ́n ní kí wọ́n san fún Sunday Ìgbòho náà bákan náà nílé ẹjọ́ West Africa dá Ìgbòho láre tí wọ́n ní kíjọba alẹ́ Benin sanwó fún un lórí pé wọ́n mú un mọ́lẹ̀ nílùú náà pẹ̀lú gbogbo eléyìí ó ti dájú tàdà pé kò sí kinní kan tẹ́nìkan ó fìgbòho ṣe yóò wà ńbẹ̀ tí ó máa rìn lálàáfíà tí ó sì máa ṣàtúnṣe síṣẹ́ táwọn èèyàn náà ti bàjẹ́ ni ṣùgbọ́n Ìgbòho gbọ́dọ̀ mọ̀ pé bóun ti filẹ̀ Yorùbá sílẹ̀ láti bí ọdún méjì àbọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ṣì wà àyípadà tààrà kan ò sí ju pẹ́yà tiwa ló wà lórí àga ìjọba lọ ṣùgbọ́n ní tòun tó fàjà ńjọ́ kìíní àná ìyẹn wàhálà táwọn ajínigbé àtàwọn afẹ̀míṣòfò ń bá wa fà ńlẹ̀ wa níbí kínní náà ò tí ì lọ sílẹ̀ rárá kódà ń ṣe ló túbọ̀ ń le sí i àwọn fúlàní ò fi wá lọ́rùn sílẹ̀ o kínní náà tiẹ̀ ti wá bọ́nà míì yọ bí wọ́n ti ń jíyàn gbé ni wọ́n ń pa wọ́n kò sì sẹ́nìkan tó láyà dáadáa láti dá lọ sóko ẹ̀ pàápàá láwọn òkè ògùn nídìí èyí ló ṣe jẹ́ pé bí Sunday Ìgbòho ṣe dé yìí àáyá bẹ́ sílẹ̀ ò bẹ́ sáré ni iṣẹ́ wà nílẹ̀ láti ṣe ìdúró ò sì mọ́ rárá ó kàn wá jẹ́ pé iṣẹ́ àsìkò yìí gbọ́dọ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o kì í ṣagbára nìkan mọ́ báyìí agbára díẹ̀ ọgbọ́n púpọ̀ ni ó dájú pé gbogbo àwọn alátakò wọn ò máa fẹ́ béèrè lọ́wọ́ ìjọba Tinubu báyìí pé kí ló tí wọ́n ń wo Sunday Ìgbòho tí wọn ò mú nígbà tí wọ́n ti lè mú Kánú olórí àwọn ọmọ Biafra pamọ́ ẹjọ́ àtọ̀rọ̀ ti Sunday Igbòho yàtọ̀ síléyìí òun ò kọ́ ọmọ Ògúnjọ láti bá Nàìjíríà jà kò sọ pé òun láwọn kan bẹ́ẹ̀ ni kò pààyàn kò sì ní káwọn ọmọlẹ́yìn òun máa lọ sí gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n sì máa ṣe ohun tó bá wù wọ́n káàkiri àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn wa ni Ìgbòho ń bá jà àwọn tí wọ́n ń dá àwọn obìnrin wa lọ́nà fipá bá wọn sùn àwọn tí wọ́n ń fi màálù jókòó lóko tí wọ́n sì ní kólóko máa wòran tó sì jẹ́ tó bá sọ̀rọ̀ pípa ni wọn ó pa á àwọn tí kòkó ń bá jà nìyí ẹnìkan ò sì lè sọ pé ó ṣe ṣe bẹ́ẹ̀ gbogbo orújà báyìí náà ni gbòho jà fún wa lásìkò yìí ó kàn ṣe pé yóò lọ́gbọ́n nú yóò jàjàyí pẹ̀lú àwọn aláṣẹ ìlú pàápàá àwọn lọ́balọ́ba níbi tíjọba bá sì ti ṣetán láti ṣáájú ogun yóò fààyè sílẹ̀ láti wòran wọn ohun tí Sunday ó ṣe fẹ̀sọ̀ jagun yìí ni pé lóòótọ́ àwọn Fúlàní ni wọ́n ń bá jà buhari sì láṣáájú wọn ńgbà náà ṣùgbọ́n ní báyìí agbára ti bọ́ lọ́wọ́ buhari kò sóhun tó lè ṣe mọ́ ṣùgbọ́n àwọn olóṣèlú ọmọ yorùbá kan wà tí wọ́n jẹ́ èèyàn àbúrú agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ pátá ni wọ́n kò sì sóhun tí ó tẹ̀ wọ́n lọ́rùn bíi kí wọ́n mú gbòho tì mọ́lé àwọn yìí ni wọ́n ó ti máa sọ fún tinubu ohun tí gbòho ń gbélé rẹ̀ ṣe àtẹ̀yí tí ò tiẹ̀ ṣe rárá àwọn yìí náà wọn ò polè kó wá jà tí wọn ò polóko kó wá mú un àwọn wọn ò máa ṣiṣẹ́ fúnjọba ṣùgbọ́n tí wọ́n máa jẹun lé Ìgbòho tọ̀sán tòru àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn wa ní Ìgbòho ń bá jà ohun táwọn míì ó máa rí lọ́wọ́ ẹ̀ ni wọ́n ó sì torí ẹ̀ dúró sí àwọn yìí kan náà ni ó sì máa fẹjọ́ ẹ̀sùn jọba nídìí èyí àfi kí Ìgbòho mọ ohun tí ó máa báwọn èèyàn sọ àti irú àwọn tí ó máa kó mọ́ra èrò òfẹ́ pòpòrò nítorí ẹ̀ ní Ìgbòho ṣe gbọ́dọ̀ ṣọ́ra ṣe kó bá àwọn àgbààgbà Yorùbá sọ̀rọ̀ dáadáá kó ṣọ̀rẹ́ àwọn ajìjàgbara tí wọ́n bá mu ohun tí wọ́n ń ṣe kó káwọn èèyàn gidi lẹ́yìn yàtọ̀ sáwọn èèyàn lásán ohun tó lè mú jàjà ṣẹ́gun gan-an nìyẹn kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ o àwọn ọmọ Yorùbá ti rí bí ọ̀kan nú àwọn aṣáájú pàtàkì ilẹ̀ wọn òun ló kù kó fẹ̀sọ̀ ṣe kò sí gìrìgìrì ń bẹ̀ mọ́ báyìí jẹ́ẹ́jẹ́ léegun àgbàjọ gìrìgìrì tán ń bẹ̀ jẹ́ẹ́jẹ́ ló kù ohun tá a fẹ̀sọ̀ mú kì í bàjẹ́ ohun tá a bá fagbára mú ní ilé koko Sunday Ìgbòho ó dọwọ́ rẹ̀ o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí